ojú ojú ọ̀tún ṣe ṣe pé ọ̀tún ti gba àbẹ̀tẹ́lẹ̀ o tí a ti ẹ̀ lólu aago tó a bá lólu aago ní ìsìn àmọ́ ní náà gbọ́rọ̀ ọ lọ. adúlọ́sẹ̀ pé òní náà ló sì sọ fún wa wá jẹ́ wa ọ̀dà ẹ jẹ́ ká máa retí ẹ̀. n kò lò sí wa tí wàá wà. ọ̀dún ti kó lù ní àdìkí ló dé láàfin tọ̀rọ̀ Yorùbá ní báyìí kò yẹ ká tó jẹ́ pé àsìkò yìí ni ọ̀tọ̀ Thank you.